Thank you. àti ìṣe. <laughs> Ah, Yorùbá ní a kì í kẹfun ká rojú a kì í kó sùn ká gbàrú ẹ̀ <laughs> ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣeé fọ̀pálù a ò ní fàjà òrìṣà báwọn kéde ìlú ṣẹ̀kẹ̀rẹ̀ sìré kì í ròde ìbànújẹ́ o àtèmi àtẹ̀yin àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a ò ní kàn bànújẹ́ ìbànújẹ́ ò ní kàn wá Yorùbá láṣà lè tò níkànnì tẹ wàyí ẹ mú ìdílé nǹkan kẹ mú nǹkan lédìí kájọ máa bá ètò yìí bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ yọ̀mí màtẹ́ lórúkọ mi ń jẹ́ o ìfànkálẹ́lúyà làwọn èèyàn ń pè mí àlejò wa ti wà lórí ètò yìí <clears throat> ẹnìkan ṣoṣo bí ẹgbẹẹgbẹ̀rún èèyàn ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ìyánu hmm. ìyá arábìnrin olúwàfẹ̀yí kẹ́mi aya ọláyínká ọ̀túnba ni ọ̀túnbabìnrin ni ọ̀túnbabìnrin olúwàfẹ̀yí kẹ́mi aya ọláyínká òṣèré orí ìtàgé ni pèdèpèdè lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì àti amóhùnmáwòrán ni àlejò wa adánilárayá ni amúnú ẹni dùn ni ògbóǹtarìgì tó mọ tí à ń fi èdè àti àṣà ṣe ni àlejò wa lẹ́ẹ̀kan sí Olúwafẹ́yìkẹ́mi aya Ọláyínká ọmọ bíbí ìlú Ìbàdàn ni wọ́n o Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹgbìnjẹ̀kara wọn ṣùgbọ́n bàbá wọn ọba wọn yà sí wọn wá látòrírun Ìkòyí ìyá wá látòrírun ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà àmọ̀jọ. àdùkẹ́ ńlẹ́ o olúfèyí kẹ́mi ọmọ abọ́dẹrìn ayáde níyì ọláyínká mo kí ọ wọn ò kì ọ délé ìyá rẹ ìwọ lọmọ ọ̀kín ọmọ ọlọ́fà àmọ̀jọ ọlálọmí abáṣujó kọ ìyẹ̀rú ọ̀kín ọmọ apàjùbà kẹgbẹ̀fà ó mọ̀ ká ni bàbá bàbá ìyá rẹ̀ ó mọ̀ ká ọmọ àyèjìn hmm. ọlálọ́mí láwóore mọ́bíbọ́lá ṣubúláró eh. ìyẹ̀rú àríjàṣòro yẹ̀rú mi ọ̀wọ́n wọn ọlálọ́mí ibi omi gbé wọ́n wọn tí jọ ti lọ eh. yẹ̀rú àríjàṣòro ìjàlẹ̀ yìí fi ń ṣòro léyìn ni eh. wọ́n fi ń pé ìjàkadì lóró tọ̀fà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> èèyàn sáà ń lé ìyá kó má ń lé bàbá. bẹ́ẹ̀ni ìkò yí ọmọ agbọ̀nyùn yán bí ń lólú ẹ orogun àbẹ́ orogun gun ọba tó lọ mm. ọmọ òṣìrí apópìrí dágbà ọfà sọ fún ọ̀pọ̀ fún yọyọ dágbà ọfà sílẹ̀ tami lọ́fà ń tèmi ńláńlá ni ta sí ọmọ ẹ̀ṣọ́ ọ̀nà ńlá ni ọmọ orí ké mọ̀rànmọ̀ràn kan kan gúnugún jẹ ọmọ ẹni ẹ̀ṣọ́ kò yí bá ta lọ́fà tí ò bá kú orí ló ti máa wọ́wé lọ bí iṣu ìkòyí ẹ̀ṣọ́ o oh. ọmọ agbọ̀n ọyùn oh. yóò bí lólú oh. ẹ orogun àbẹ́ orogun ogun ọba tó lọ ọmọ apọ́kan ẹgbà gbèje ọmọ àmẹ́fà ẹgbà àfà hmm. yan bí lólú ọmọ alápọ́ta bí ìran gandan létí ogun hmm. ọmọ gbọ́yìn ọmọ gbọ́yìn ọmọ gbọ́yìn gbọ́yìn ni wọ́n tó dì mẹ́sìn lẹ́yìn ọrùn gbọ́yìn gbọ́yìn tí ò jẹ́ kẹ́sùn oníkòyí ah, má nà owó òfò owó náírà ni ẹ náà yá mi. ti ná ọ náà mú náà. ẹ à ń gba à ń gba bàtà à ń gbà mí. bàbá gba bàtà kí ni wàá wọ̀ lọlé. kò ní túmọ̀ à ń gbẹ̀gbà ọwọ́ à ń gba gèlè àníyàwó ńlé à ń gbẹ̀gbà ọrùn. ara tuntun lára fún yàwó. ẹ tuntun lára fún yàwó. ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣeun ṣáláfíà Yorùbá láṣà àti ṣe. bẹ́ẹ̀ni àní àṣà àní ìṣe bẹ́ẹ̀ni wọ́n máa ń sọ wá ní nínú gbogbo ẹ̀yà tí Ọlọ́run dá láyé hmm. lẹ́yìn àwọn Júù Yorùbá ló tún kù tí Ọlọ́run hmm. fẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ tọ́lọ́run fẹ́ràn wọ́n sì máa ń sọ wá ní ní orílẹ̀-èdè nàìjíríà tá a bá ní kàkà ní méní méjì mẹ́ta hmm. pẹ̀lú gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè nàìjíríà yorùbá ni gbégbá bẹ́ẹ̀ ni. yorùbá láṣà èdè yorùbá pé àṣà yorùbá pé àṣà yorùbá kún àṣà yorùbá nítumọ̀ àṣà yorùbá nímọ̀ nínú kọ́nilọ́gbọ́n kọ́nilẹ́kọ̀ọ́ oríṣiríṣi nǹkan tó rẹwà ló wà nínú àṣà wa tó ṣe pé àwọn ẹ̀yà tó kù wọ́n ń lé wa wọ́n ń wá wa wọ́n ń wárí fún wa. a sì ti fi gba ọdún àti fi síwájú wọn. ẹyin náà ni àwọn àgbà Yorùbá wòye tí wọ́n fi pa òwe pé àwa làgbà. bẹ́ẹ̀ni àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà àlejò wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ètò yìí tó wáyé iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe láti gbé àṣà Yorùbá láti fi gbé lárugẹ orí àwọn alálẹ̀ ń máa gbè yín lẹ́yìn wọn máa ràn yín lọ́wọ́ wọn máa fún yín ṣe wọn máa fún yín sọ ẹ̀yin tẹnugbó bí ọwọ́ òní sì sọ ò òní mú yín lóhùn lágbára Olúwa ìyanu ìyanu ìyá kí ni npò tẹ́ wà ipò ìyá ni <laughs> wọ́n tiẹ̀ ti ní ká bọ eégún ilé àti bọ eégún ilé wọ́n ní mm-hmm. ká bọ òòṣà ọjà àti bọ òòṣà ọjà mm-hmm. wọ́n ní ká bùṣe gàdà ká bùṣe gìdè ká tún wá bọ olúbọ̀bọ̀ tiri bọ̀ bàbá ẹnu àti wá bọ olúbọ̀bọ̀ tiri bọ̀ bàbá ẹbọ ẹnu ní jẹ́ olúbọ̀bọ̀ tiri bọ̀ bàbá ẹbọ ẹnu ò ní bá wa wọ́rùn lágbára ọlọ́wọ́ bá torí tí a gba yìí tí a gboyè tí a ń fi dá wa lọ́lá là á máa sọ ọ̀rọ̀ tá a sọ tá a fi dẹ́wọ̀n ọlọ́run ní díà sọ àtàwọn àtẹ̀yìn pẹ̀lú àwọn tí wọ́n wù wá tí wọ́n nífẹ̀ẹ́ sí wa àlejò wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ìpele abala lóríṣiríṣi ló wà lórí ètò yìí tá a ti jù béèrè lù yín hmm. fúnra yín lẹ́ẹ̀fọ́ wa ara yín mú béèrè tẹ́ ẹ fẹ́ hmm. kẹ́ẹ̀kan mú fáwa kẹ́ẹ̀ràn kò le púpọ̀ àwọn ìbéèrè tó rọ̀ bí ẹ̀kọ́ mm-hmm. ọlọ́run tí ẹ wá ṣe kí wọ́n tó fi yàn jẹ aṣojú agbáṣàga ah, ah, èèyàn gbọ́dọ̀ mọ tìfún tẹ̀dọ̀ gbogbo tí ń jẹ́ àṣà ọlọ́run á fún wa ṣe ọlọ́run ò ní fún wa ṣe ọlọ́run ó mm. bá wa ṣe ọlọ́run bá fún yàn ṣe yọ́ka yàn láyà bẹ́ẹ̀ni ọlọ́run ó bá mi ṣe ẹjá ṣe ká lọ sókè lọ́nà ká gbómi mì ká dátọ́ mi nígbà tá a bá padà dé á mm. lọ sí abala àṣà wa tá a ti bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè lọ́wọ́ ara wa Yorùbá láṣà lètò ó ń tẹ̀síwájú. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. kíṣu tó di yán. omi agúnṣu lódó. ìrókò. ẹ àròkò ni o. àròkò. Mm, mm. èèwọ̀ èèwọ̀ àmì àmì àrò mẹ́ta kì í dọbẹ̀ ẹ́ nù. Mm-hmm. Mm, àwọn ní tí wọ́n bá ṣàdúró nù. Mm-hmm. ẹ wàá kọ fún ara yín ìkókó òrù yìí fún ẹ lẹ́kọ̀ọ́ bọ́nú rẹ̀ gbogbo ẹ ni mo sì gbọ́dọ̀ mú nǹkan nù ẹ. pẹ̀lú ògùn ọlọ́run ẹ wàá mú ah. béèrè tó bá wù yín ẹ kàn fún mi kẹ́ ẹ kàn rán mi kí n kàn kàbéèrè fún yín ni mm. àmì lẹ́kọ́ mú. jẹ́ ń dìde mú mm, ah. mélòó ló wà nú ẹ̀ ah, kí n ṣe tokíní tó kéjì. ẹyẹ kan ni ẹ mú. yẹ mí ìtọ́wọ́ mi kọ́kọ́ bá. Eh, ọ̀la yín nká mm. rèmí mi rèmí. àyà ọ̀la ní adéníyì àbí rèrè rèmí mídò ara àyà adéníyì ìbéèrè rèé ah àwọn alákòóso àwọn olóòtú ètò yìí àwọn béèrè sí àárọ̀ báyìí ẹ mọ fún mi ń béèrè tó le jàre. Ah, eh, ilé àtàkọ́kọ́ lògùn ń gbọ́ ọmọ ògùn ni mí béèrè tó rọ̀ lẹ́ni a máa fún yín. ẹ fún mi ẹ má fún mi béèrè tó le o. bí a bá gúnyán nínú odó hmm. tá a sebẹ̀ nínú èpo ẹ̀pà hmm. ẹni máa yọ ayọ̀ hmm. ẹ fà mí sí. gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀. pẹ̀lú ògùn ọlọ́run ah. ṣùgbọ́n torí pé awo ra wo torí pé àríra wa. Mm. kò yé yín mm, mm. mo lè fún yín láǹfààní àtòrí ọ̀fẹ́ ká gé e sí méjì ká kọ́kọ́ ṣe kan ká tó padà ṣe kejì. bí agúnyán míremí mí míremí hmm? bí agúnyán nínú odó míremí mí míremí. tá a ṣe bẹ̀ nínú èèpo ẹ̀pà. tí tá a mire dòdò. tá a ṣe bẹ̀. tá a ṣe bẹ̀. mire sebe redo mire redo nínú mímí èèpo re ẹ̀pà dòdò. ẹni máa yó ayó. yó. ẹni. ẹni. ẹni. remi máa mire yó mi ayó yó mímí. ọ̀rẹ́ ẹ jẹun fún yín ẹ jẹun fún yín torí ẹ jẹ ẹ gbìyànjú. ẹ gbìyànjú ẹ gbìyànjú ah! ẹ gbìyànjú ẹ gbìyànjú iṣẹ́ ńlá oníkéwù bó tiẹ̀ jẹ́ pé hmm, awúráwù la fi ṣe ṣùgbọ́n ẹ gbìyànjú bó tiẹ̀ pé àti ilẹ̀ lù àti ilẹ̀ pọ̀ náà ó fẹ́ nira díẹ̀. <laughs> ẹ ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tí ẹ pé bàbá ti yọ nǹkan kúrò nú ẹ̀ hmm. irú tí a hmm. ta bá mu pé tá a bá a bá fẹ́ kọ́lẹ̀ àwọn àmì bẹ́ẹ̀ ó máa ń ṣòro láti fi sí. àkóṣòro ó rọ̀ bí ẹ̀kọ́. ó mọ̀ pé ó rọ̀ ṣùgbọ́n fún àǹfààní bá a ṣe ń sọ ẹ mọ̀ pé a ti máa ń rọ ọ̀rọ̀ papọ̀ bí a ní lu ìlù eh, lulu eh, dodo àbá eh. ní ká mú lẹ́yọ kọ̀ọ̀kan lu mi ìlù dodo lu re dodo mọ tá a bá ní ká kó papọ̀ lulu dodo, ìyá mi àyùn kan okó òbejì lẹ́yìn ṣe yìí o ó fẹ́ gbẹ́ rébété ló fẹ́ bá èrè jẹ́ o má jẹ́ má jẹ́ má jẹ́ má jẹ́ kó fún un má jẹ́ ẹja tún lọ sí béèrè mi ó jẹ́ sìnkú olójú ẹ̀mú béèrè mi o àròkò hey àròkò yìí iṣẹ́ ńlá ni o orin orin kéwù ni o ah. ẹ jẹ́ ń fún yín àròkò yà wá ẹ ti pẹ̀yìn lẹ́ paroko ránṣẹ́ sí mi báyìí o. ah kẹ́yìn náà ya wo àròkọ òun kẹ́yàwó tó bá rọ̀ bí ẹ̀kọ́ fẹ́mi ni o. Ah! mo wọ ara yín lẹ fi mú ọwọ́ ara ẹni la fi tún ara ẹni ṣe. òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣèrè sá o. Hmm. Hmm. ee ee. Hmm bí a bá fi àpòpò òbí ránṣẹ́ sí èèyàn kí ni ìtumọ̀ rẹ̀. afẹ́dọ̀rẹ́ nù. afẹ́dọ̀rẹ́. àpòpò òbí. Hmm. a bá fi ránṣẹ́ sí èèyàn. ṣé bóbì ló ń jẹ́ àpòpò òbí. òbí. òbí ló ń bi èmi ò tiẹ̀ mọ ohun tó ń já pópó náà ah, ó yẹ kí n béèrè pé kí n já pópó torí obì èèyàn ń lo obì ní nǹkan tí ò dáa nǹkan tó dáa náà ń lo obì bóyá a fẹ́ ṣe kí ló ń já pópó obì náà. Ah, ìbéèrè yín náà lè wá fúnra yín ẹ̀yin ará ilé kí ló ń já pópó òbí ẹ̀dá pẹ̀lú. bí akẹ́ fún nọ́mbà yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí wọ́n lè tẹ̀ sí. ẹ̀ máa fún yín nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìfankàlélúyà bàbá ṣe tán kí ló ń já pópó òbí náà. òfò ilé òbí kí wọ́n fi ránṣẹ́ sí yàn ah. <laughs> ó ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá. Ọlọ́run má yẹ ká rí ìbànújẹ́ bóyá ọmọ rẹ̀ kú tàbí nǹkan àjálù kan ṣẹlẹ̀ sí. Ọlọ́run ò mà jẹ́ ṣùgbọ́n àròkọ ìkìlọ̀ ni hmm. tàbí ká pé àròkọ àmọ̀ràn Mm. ẹni tí wọ́n fi páàdì àpòpọ̀ òbí tí wọ́n fi ránṣẹ́ sí wọ́n ń kìlọ̀ fún wọn ń gbà nímọ̀ràn wípé ọ̀rọ̀ kan ń bọ̀ o mm. lérí ọ̀rọ̀ tó ń bọ̀ yìí gbìyànjú kó o rí i pé o fẹnu mẹ́nu mm. o fètè mété o má sọ̀rọ̀ jù o má sọ ní tí o yẹ kó o sọ o hàn ní ti bí ọ̀rọ̀ mú a o. àròkù tí wọ́n pa ránṣẹ́ nù ṣe mọ̀ pé ẹ ṣeun ẹ mo ṣì díẹ̀ ṣùgbọ́n mi gbà pé mo ṣì tán. <clears throat> ká gbà pé àtijọ́ pín in àti ta omi báyìí. ká pé mi ò ṣì tán ṣé mo gba half. eléyìí tẹ ẹ ṣì nínú àmì ṣé ká yọ padà báyìí. ara ẹ lè yọ. mo gba ìdajì. ẹ ṣe eléyìí tẹ ká gbà pé ìdajì náà lẹ gbà nínú àmì. rárá mi ò gba dájì odidi mo gbà mo ń sọ mo gba dájì nínú àwọn. ṣé bẹ́ẹ̀ náà mo bá yín fọgbọ́n lẹ̀ lù báyìí ipe <laughs> a pé ẹ̀tẹ́ awolẹ̀ rìn ọ̀gbẹ̀ rí. ẹ gbọ́dọ̀ jẹ́ káwo yín ẹ gbọ́dọ̀ jẹ́ kó tẹ́. ẹ jẹ́ ká pin báyìí lẹ́rọ̀ ká gbà pé a ti bòyìn lámì ṣùgbọ́n àròkò ọlọ́run jẹ́ gbà àti ta omi ó yá ẹ̀kọ́ ọ̀bọ kòkò èèwọ̀. èèwọ̀ hmm. ọlọ́run máa jẹ́ ajé èèwọ̀. èèwọ̀ máa ní ẹgbà hmm. ẹgbẹ̀ èèwọ̀ yín. ẹ̀yin lẹ fún mi léèwọ̀ o. èmi kọ́ mo fún yín léèwọ̀ o. ok ẹ̀yin lẹ fún mi léèwọ̀ mo sì fún yín padà o. bókù hmm, bá kú ó lè dùn yàn púpọ̀ kọ́pọ̀lọpọ̀ bú sẹ́kún kó máa gba omijé lójúmọ́ pé ah n tó lè fà á téèyàn ó fi máa sunkún bókú bá kú n tó pọ̀ ni àkọ́kọ́ ni pé wọ́n lè máa sunkún pé wọn ò ní rí ẹni yìí mọ́ ẹ̀kejì ó lè jẹ́ ìwà tó dáa ìwà dáadáa tó ń wù ló ń pa wọ́n lẹ́kún pé ah, ta ni ó tún máa hùwà báyìí mm. ẹ̀kẹta ni pé bóyá wọ́n lè rántí òwe Yorùbá tó sọ pé ah, igi tó run kì í pẹ́ nígbó mm. igi tó run kì í tọ́ nígbó mm. gbogbo ọ̀nà yòówù kéèyàn lè ronú lé lórí tó fi gún omijé jáde lójú èèyàn bókú bá kú ẹ̀kún jẹ́ bókú bá kú nílẹ̀ Yorùbá wọ́n ní a ò gbọ́dọ̀ jẹ́ kí omijé tó ń jáde lójú wa báyìí kó kán sára òkú tó kú bí omijé bá kán omijé tó ń jáde ẹkún téèyàn ń sun tó bá kán sára òkú tó kú kí ni ó ṣẹlẹ̀ tàbí kí ni ìgbàgbọ́ Yorùbá pé ó lè ṣẹlẹ̀ àbí ó máa ṣẹlẹ̀. kó má lọ jẹ́ àkúfà. kó má lọ jẹ́ àkúfà. ẹ gbà dáadáa bí mo ṣe fẹ́ kó má kí òkú òun kó má di òkú àkúfà. ẹ pàtẹ́wọ́ fún mi. ẹ jẹ́ kí n pa ẹ jẹ́ kí n pa. Mm ó yẹ kí n pa kí òkú yìí má bàa di òkú àkúfà ni o torí tí ń jẹ́ àkúfà ńlẹ̀ Yorùbá pé bóyá kò kúkú tán láàrin ìta ìje ọjọ́ mẹ́rìndínlógún tàbí oṣù kẹlò má tún kú kẹlò má tún kú kẹlò má tún kú àní kí ló dé àkúfà ní mm. ọlọ́mọdé arógun àkúfà o ìtẹ́bí tara wa àwọn onírúgbìn àkúfà ẹ gbà dáadáa ní tó pàtẹ́wọ́lẹ̀ kan sí ẹgbà. <laughs> mo gba mẹ́nu mẹ́ta mo gba méjì mo gbìyànjú ẹ máa ń gbìyànjú lọ ó túmọ̀ sí pé agbáṣàga agbáṣàró alo àṣà alo èdè atún àṣà ṣe atún èdè ṣe nìyí ṣùgbọ́n àti ìmọ̀tán o. ó tún kù sí ó tún kù nìbọn ró. ẹ jẹ́ ká máa bá ètò yìí bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ká má gbàgbé o ká máa rántí pé orí ètò yìí ètò wa náà la wà yìí Yorùbá láṣà àti. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. Hmm. Hmm. tìlù tìfọ́n ìlú rẹ̀ ìfọ́n rẹ̀ rárá ẹ kọ́ wọ bẹ̀ náà ni wọ́n tún béèrè sẹ́wọ̀n <laughs> pé nílẹ̀ Yorùbá àwọn ọ̀nà táwọn baba ńlá wa fi ń gbà láti bára wọn sọ̀rọ̀ mhm. nígbà tí ò tí ì sẹ́rọ̀ ọ̀bá ni sọ̀rọ̀. gbẹ̀mí ètò ìdílé àyàn o. kò pọn dandan kéèyàn wá láti ìdílé àyàn síbí mhm. kì í ṣe ìdílé àyàn nìkan ló létí gbogbo ẹ̀dá adarí hun ló ní etí ló ní etí mhm. ó lè jẹ́ ti ọ̀rọ̀ ó lè jẹ́ ti ìlú ó lè jẹ́ ti ohùn ó lè jẹ́ tí nǹkan kan àbí etí nǹkan míì ẹ etí náà là á lò bí ká fi gbọ́ nǹkan ni ìfọn lẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ àbí ìlù tẹ́ ẹ bá ti kọ́ ọ̀bọ̀ ẹ mú nọ́mbà nọ́mbà tẹ́ ẹ bá mú a wá sọ fún wọn kí wọ́n lù ú fún wa tàbí kí wọ́n fọn fún wa ìfọn lẹ́kọ́ mú o hmm, nọ́mbà nọ́mbà karùn-ún hmm. nọ́mbà karùn-ún lẹ mú o àníorun tilé tilé àníorun tọ̀nà lágbára ọlọ́run ọba hmm, àwọn ò ní sọ wá lọ́jọ́ àmín o ọlọ́run jẹ́ mọ́ ọlọ́run jẹ́ mọ́ ọlọ́run jẹ́ mọ́. àṣẹ àṣẹ. àbí kí wọ́n tún fọn. ẹ má jẹ́ kán tún fọn wọn. Ah. ẹ ò. Um, ọ̀nà méjì ni a máa ń gbà kọ́ ṣùgbọ́n ó dà pé èyí tí a máa lò tí màá kọ́ ni pé oníkálukú jẹ̀jẹ́ ewúrẹ́ ewúrẹ́ ewúrẹ́ oníkálukú jẹ̀jẹ́ àgùntàn àgùntàn bọ́ lọ́jọ́ olúróǹbí jẹ̀jẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ apọ́n bí epo olúróhùnbí o jọin join, ìrókò jọin join, ṣé mo gbà. èmi ọmọ sọdá yín lójú ń tẹ ẹ sọ àbí ọ̀nà kejì lẹ fẹ́ gbìyànjú wò. ẹ ọ̀rọ̀ ilé mi mọ̀ fún èyí lẹ mú ẹ rò bẹ́ẹ̀ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ abẹ́ gbà bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ àbó yẹ kó jẹ́ bẹ́ẹ̀. ó yẹ ó yẹ bó ṣe yẹ kó rí nì. olùfọn ẹja gbọ́n tẹ́ ẹ fún. oníkànnì kú jẹ́jẹ́ ewúrẹ́ ẹ jẹ́ àgbọ̀ délẹ̀ mo ti pàtẹ́wọ́ fúnra mi. olúròhùn bí jẹjẹ ọmọ rẹ ọmọ rẹ pọ́n bí epo olúròhùn bí òòjọ́ ìjọ ìrókò jọ. ẹgbà ẹgbà ẹgbà ó túmọ̀ sí pé ẹ ti gba mo létí ìfọn ẹ létí ìfọn ká wá gbàdúrà ká létí ìlú lókù báyìí mo sọ lẹ́ẹ̀kan náà pé kò ṣe ń tó le náà. ẹsẹ ah, ẹmu sì ti bà mí àyàmúbalẹ̀ ah, wá gbowó kátìmú nọ́mbà mi lọ́run á jẹ́ ń gbélé yìí o. aṣàṣẹ o hmm. hmm, ìlú nọ́mbà kẹrin. nọ́mbà kẹrin. ayàn. ṣé kí á tún lù lẹ́ẹ̀kan sí i. ẹ lù lẹ́ẹ̀kan sí i mo fi balẹ̀. àbíká tó lù ú. ẹ má lù ú. kí ni a lù ú. kí ló tún kù tí ó sọ hmm. ẹni tí a bẹ́ lórí tó tún ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ. tó dá yín lójú àbẹ́ mo gbà bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ó dájú. ó dájú ó dájú. tí ẹ báyìí sì í tí n báyìí pé òkè àyàn ó yẹ ìtumọ̀ ń tẹ ẹ bí ẹ mọ̀ pé kò sẹ́ni tó lè mèdè àyàn bí ẹni tó mú kọ̀ǹgọ́ ẹ̀dọ́ ni o ẹ ń bá mú emele dání ló mọ ń táwọ̀ ń sọ o tẹ́ ẹ báyìí sì í gbogbo ń tẹ́ ẹ ti gbà ń sì parẹ́. ẹ̀mí náà mọ̀ pé ẹ̀yìn ṣe bẹ́ẹ̀. ó dà àyàn ẹ sọ túmọ̀ ń tẹ́ lù ká o. ẹni tí a fẹ́ lórí tó tún tẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ. <laughs> ẹ pàtẹ́wọ́ fún mi. ẹ mọ̀ gá ẹ pàtẹ́wọ́ fún mi. ètò yìí ń tẹ̀ síwájú orí ètò yìí ètò aláwa yìí Yorùbá Láṣà níkànnì tẹ́ ti ń wò wá àlejò wa náà rèé o arábìnrin ọ̀túnba ọ̀túnbabìnrin olúwa fèyí kẹ́mi adéníyì ọláyínká. Yorùbá Láṣà Yorùbá Láṣà Yorùbá Láṣà àti ìṣe bẹ́ẹ̀ ni jàre adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba níbi tá a bá ètò yìí dé abala tí ọpọ́n tún kàn báyìí lórí ètò yìí ètò wa Yorùbá láṣà àti ìṣe òun náà ni abala bojúbojú abala yìí láti ń fira wa sínú ipò àwọn tí wọ́n jẹ́ bí àkàndá ẹ̀dá tí wọ́n ní ìpèníjà bóyá yálà nípa ẹ̀yà ara kan tàbí òmíràn bóyá ojú ni apá ni ẹsẹ̀ ni imú ni etí ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo ni wọ́n ṣe ń báwo ni wọ́n ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń rò ó báwo ni wọ́n ṣe ń lùgbésí ayé báwo ni ara wọn ṣe ń rí àwa náà wá gbéra wa sínú ipò yìí kẹ́yìn náà máa wò láti ilé pé ah àárẹ̀ ẹ̀kọ́ kan tàbí òmíì kan ń bẹ pé bẹ́yàn bá tiẹ̀ ní ìpèníjà kan kò túmọ̀ sí pé bóyá kò lè ṣe eré tàbí pé bóyá kò jẹ́ nǹkan kan bójúbójú la pe abala eléyìí ìyá wa ṣé ẹ rántí orin tí à ń kọ́njọ́ òní bójúbójú o olóró ń bọ̀ ẹ para mọ́ ṣìṣì ṣìṣì ẹni tó lóró bá mú yóò pa gẹ̀ẹ́nì àní pààyàn jẹ́ ń bí ṣùgbọ́n ẹni tó lóró bá mú o lè gbàlẹ̀kẹ́ ọrùn rẹ̀ <laughs> lóró lè gba ọwọ́ olóró lè gba olóró lè gba bàtà lóró lè mo lóró bá mú ẹ̀yin bí ẹni tó lóró bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóró lè gbà ẹ ṣe bí ẹni fẹ́ fi ọgbọ́n lọ síbi ọwọ́ ẹ̀yìn báyìí n mm-hmm. bá ní ẹni ẹ ṣe ni ẹ ṣe ẹ má wo bẹ́ẹ̀ o ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí yóò dáa fún yín tẹ́rù ọba yìí. abala bojúbojú rèé eléyìí tí àjọ Bùmárà Foundation tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ lórí ètò yìí ètò wa náà rèé o Yorùbá láṣà ìyá wa ó yẹ ẹ ẹ má wo bẹ́ẹ̀ o dáadáa mi ò ṣe ìṣe ṣáájú. kì í ṣe ṣáájú ẹ farabalẹ̀ ẹ fọkànbalẹ̀ ẹ̀yin oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀ ẹ fọwọ́ mú eléyìí ẹ fọwọ́ bá wò kẹ́ ẹ wo eléyìí mú ẹ ló wà oríṣiríṣi nǹkan o oríṣiríṣi nǹkan ni o. kan gbogbo ìkan ọ̀kan báyìí ọ̀kan ọwọ́ mi bá gbogbo ẹ̀. ẹyọ kan sálẹ̀ ẹ̀ mú ẹ lè kọ́ ọ̀bọ̀ dáadáa nǹkan sì pọ̀ ńbẹ̀ o. nǹkan sì pọ̀. ọ̀dà ṣé ẹ ti mú tẹ́ mú. ó dà pé mo ti mú. ṣé ó dàbí ni àbí ẹ ti mú. ń bọ̀ o mo ti mú nǹkan kan. kí lẹ mú. ìrẹsì. kí lẹ lẹ mú. ìrẹsì. ìrẹsì àbí èso kínní ẹ̀yin lẹ kí lẹ mú kí lẹ mú. ẹ wò dáadáa ẹ fọwọ́ wò dáadáa o ntẹ tẹ́ mú ẹ lè jùúlẹ̀ mọ́ o ẹ má jùúlẹ̀ mọ́ o kí lẹ mú ẹ fọwọ́ wò dáadáa o ẹ dá mi lókè ìrẹsì mú mú tó wà lọ́wọ́ yìí tó wà lọ́wọ́ yìí àbí ìrẹsì rẹ́lẹ̀ ẹ tún ti ń jù á ní ẹ má jù ú sílẹ̀ mọ́ ìrẹsì lélẹ̀ ó bù sọ́wọ́ yìí ah, ah. ó dá yín lójú pé rẹ̀ sí lẹ mú. ó dá mi lójú ìrẹsì. n tẹ́ ẹ fẹ́ mú ẹyọ kan ní kẹ́ ẹ mú torí oríṣi tó bá lọ́wọ́ yín tó mẹ́ta. Ah. ẹyọ kan ní kẹ́ mú mbẹ̀. inú inú akóló ẹ ni mo ti mú. ó yẹ mú ẹyọ wọ yín jáde ẹ má jẹ́ ó jábọ́ o ẹyọ wọ yín jáde ẹ má jẹ́ ó jábọ́ o ẹ máa bọ̀ ẹ má wo bẹ́ o ẹ máa bọ̀ ẹjẹ wọ́n jáde ẹ máa bọ̀ ẹ wá fi ń ẹ mú. ṣé gbogbo àmì mò ń ṣe ẹ̀yin ara lè ṣe gbogbo àmì mò ń ṣe. ẹ jẹ́ ń bẹ lọ́wọ́ yín mo gbọ́ ìrẹsì <laughs> ìrẹsì ni o ìrẹsì bẹ́ẹ̀ ni. bó la ti ń rí ìrẹsì bó la ti ń rí ìrẹsì. Ah, ìrẹsì ó póríṣiríṣi o ìrẹsì àwọn kan wà tí à ń gbìn ní orílẹ̀-èdè nàìjíríà wa ń bí hmm. bẹ́ẹ̀ náà ni a ní ìkan tá à ń pè ní ọ̀fadà hmm. ṣùgbọ́n ìrẹsì ibi omi ni ìrẹsì sábà máa ti ń wù. Eh, ọ̀pọ̀ ìrẹsì tá à ń jẹ níbí ìlú China náà ti ń kó wá sórílẹ̀-èdè Nàìjíríà. ọ̀fadà ń kọ́. ọ̀fadà àrùn yẹn wà bí inú omi náà la ti ń rí. ṣé wọ́n ń wúlẹ̀ ní nínú omi nínú rà àbí bò ni. bíi ó fẹ́ dàbí jéró bí jéró náà ṣe máa ń wà ní etí hmm. àgbàdo bíi kíní àgbàdo báyìí tó hmm. wọ́n bá ti ẹ̀rọ náà máa fi wọ̀ ọ́ bá ti wọ̀ wọ́n á sì bó èpo ara ẹ̀ kúrò àti ṣé sísè náà ni àbí ká máa jù sẹ́nu ká máa jẹ́ ara á ṣe ni o á ṣe ni o á ṣe. ẹ á fẹ́ ṣe rẹ̀ sí àwọn bọ́ọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ sí. àbá ti gbómi kaná ẹ ti fọ rẹ́sẹ̀ yín ẹ da ìrẹsì sínú omi tó ti ń hó ẹ bá fi ẹ lè fi iyọ̀ díẹ̀ sí kó mm. lè bá a dùn mm. ọ̀pọ̀ àwọn míì sì máa ń fi òróró wọn lè ta ṣíbí òróró kan wọn lè bù sí pẹ̀lú àlùbọ́sà kó lè eh. tún mú kó ta sánsán. <laughs> ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ṣọkọ mi. <laughs> adúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ti ẹ̀ gbìyànjú nínú ìbéèrè mẹ́fà ẹgbà márùn ẹ má jẹ́ yẹ̀sẹ̀ ọwọ́ yín yóò jábọ̀ ẹ má jẹ́ ojú nu ẹ̀bùn àkọ́kọ́ nù ah, ní ìrẹsì tẹ́ fún mi. ẹ̀bùn àkọ́kọ́ bó ṣe rí bó ṣe rí ẹ̀bùn àkọ́kọ́ nù láti iléeṣẹ́ albasit communication wọ́n ní ká fún yín ìrẹsì òun kẹ́ máa mú lọ ní kẹ́ lọ sí. àpò ìrẹsì àbórò kan. orúkọ yìí náà tó díẹ̀ tó nìkan ní nǹkan. mélòó àwọn ọmọ. tó bá lè yàn jí bù tó bá lè ò jí ìrẹsì bù tẹ́ wá wo ara rẹ̀ báyìí tẹ́ bá ẹyọ oró rẹ̀ sì kan lápò rẹ̀ ṣé kò jí rẹ̀ sí. ó lè ṣe ṣe fòmọ àfòmọ́ nù. ṣé kò àfòmọ́. àfòmọ́ nì rẹ̀ sí. ẹni tó dì iṣẹ́ òfo tó fún yàn tó bu yàn bí nǹkan bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò yóò bu yàn yá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ tiẹ̀ kọ́ dúpẹ́ náà. adúpẹ́ pẹ̀ fún wa ní oró rẹ̀ sì kan <laughs> gbogbo ilé ẹ̀rí oró rẹ̀ sì kan wọ́n ní máa jẹ́ o. ṣebí léèsì rè hmm. léèsì rè kẹ́kẹ́ ẹran kẹ́ bu ara gbòde eh, gbòde fabrics eh, eh, tí wọ́n bẹ ní eréko ní èkó dùmọ̀tà ní ẹnìkan gbé léèsì fún yín ah, ah, kẹrin. àwọn gan ti rí i pé mm, mm, mm. léèsì ni mo máa ń wọ̀. ẹ wo eléyìí ọṣẹ olómi rèé wọ́n ní kẹ́ fi fọṣọ ẹ bá ti wọ léèsì ń tọ́ dà ẹ̀ pé fẹ́ dọ̀tí bọ́ṣẹ́ yìí láti iléeṣẹ́ Fọláyẹmí Ventures kẹ́ ìfọ́ ṣé ẹ wá rí eléyìí gbogbo nǹkan ìsara lóge ìparun ní ìpara ní márajọlọ ìpa irun ìpa ara ìpa ojú ìmú ojú ara irun jọ̀lọ̀ hmm. iléeṣẹ́ Dúpẹ́ cosmetics lábẹ́ aláṣẹ aláàjà Dúpẹ́ ṣanṣan ni wọ́n ní ká gbélé fún yín ṣé wá rí báàgì yìí bírò ìkọ̀wé ń bẹ ń bẹ ìwé ń bẹ ń bẹ tákàdá hmm. rúlà àti gbogbo nǹkan ọ̀ṣọ́wó náà ń bẹ nù mo ń ronú sí i lọ́wọ́ Aji Abọ́lá Musè yìí fún yín aláṣẹ Bùmárà foundation ṣé wá rí i pé fún pé ẹ gba ẹ̀bùn ẹ pa ìbéèrè márùn-ún nínú mẹ́fà eléyìí ìdáná ni tẹ́lẹ̀ ìbòdé ẹ kàn fi síná irú rẹsì tá a fún yín ń dẹ́ ìṣeré. ìrẹsì oró kan. ẹ̀yẹ́ ah, ṣe kẹ́ ẹ jẹ́wọ́ yóò máa wú ni wọ́n bá ti dénú báyìí yóò máa tóbi báyìí ni iléeṣẹ́ iléeṣẹ́ asball international jagaban developer tí wọ́n bẹ ní Nnamdi Azikiwe ní Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ lónìí ká gbé fún yín Alhaji Bọ́lájí Hasan Sasuo wọ́n ní ẹ̀ma ni wọ́n fi ìdáná ẹ̀lẹ́tíríkì. kọ́lọ̀ wá jẹ́ káwọn phcn àbíṣẹ́ kílẹ̀ ń pè wọ́n nísìn disco disco àti nasco kan fún wa ná ló kù báyìí láàfin mọ rí mi fún gbogbo àwọn tó bú fún wa lẹ́bùn pátápátá ẹ ṣé púpọ̀ wọ́n ní àpò ṣàṣàmùrà kì í gbẹ ọwọ́ yín ò ní gbẹ o ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò ẹ̀ lágbára ọlọ́run ẹ̀ á tún padà wá lágbèrè àìjìnà láti wọn á gba ẹ̀bùn míì bóyá gbà tábà wá àpò ráìsì lẹ́fun wa ètò ẹ̀fín fún wa lóró kan ráìsì. àti hóró kan ráìsì àtàpò ráìsì ìrẹsì ṣàlọ́gbàrí rẹ̀ ṣe <laughs> ṣe lọ́pọ̀lọpọ̀ yorùbá láṣà yorùbá láṣà yorùbá láṣà a ní hmm. àṣà a ní ṣe àṣà wa sì dá inú àṣà wa ni ká máa kíni hmm. inú àṣà wa ni ká máa ṣàpọ́nlé ẹni inú àṣà wa ni ká mọ̀ ṣàyẹ́sí ẹni ká múra dáadáa ká múra dáadáa hmm. ara àwọn àṣà wa náà nu ẹ ṣe púpọ̀ fún ètò yìí ọlọ́run ó máa ràn yín lọ́wọ́ gbogbo àwọn tó fún wa lẹ́bùn gbogbo iléeṣẹ́ tó fún wa lẹ́bùn pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ó máa ràn yín lọ́wọ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣùgbà wa lórí ètò yìí gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa tí wọ́n so nígbọ̀wọ́ wa tàwọn èjìká tí ò jẹ́ kí ẹ̀wù ó bọ́ adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ twenty eight twenty eight creations adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọkọ̀ olóyún worldwide nigeria limited fún àtìlẹ́yìn wọn bákan náà ládúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tobilet unique ventures adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ builder mrs fọláṣadé làjà fún àtìlẹ́yìn wọn lórí ètò yìí bákan náà iléeṣẹ́ sp asset link a máa dúpẹ́ lọ́wọ́ yín o àwa láàmà wá ẹ̀yin láàmà bá o wàhálà ìdààmú ò ní dé bá yín àjọṣepọ̀ wa ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ pé ẹ tiẹ̀ fẹ́ kí àṣà yorùbá ó dì mẹ́rí ọlọ́run ní jẹ́ kí ayé yín ó bàjẹ́ iléeṣẹ́ yín ò ní jóná títí ọjọ́ míì ọjọ́ rẹ̀ tá tún máa pàdé lórí àkọ́tún ètò yorùbá láṣà àti ìṣe èmi ọmọ yín àyò yín náà ni mò ń dágbére fún yín lórí ètò yìí lónìí o mi ò ní dágbére kú bẹ́ẹ̀ náà ni mi ò ní dágbére àrùn yọ̀mí mátẹni mò ń jẹ́ ifá ń kálẹ̀ lóyà làwọn èèyàn ń pè mí á ara wa láyọ̀ àti àlàáfíà lórí ètò yìí níjọ́ mi yànjọ́ rẹ̀ Yorùbá láṣà àti